kókó ọ̀rọ̀ kan ń bẹ lábẹ́ fọ́sùlù yẹn lánàá bàtí wọ́n ń sọ̀rọ̀ nípa wípé fayajuzu lil qadiri ala al qiyam an yusalliha jalisan wala nisfu ajri al qa'id tí a bá wò bẹ́ẹ̀ tí wọ́n ní ẹni tí ó bá lágbára láti lè kírun nínàró tí ò sí tó ṣe ó lẹ́tọ̀ọ́ fún kó kírun yẹn níjókòó láì sí pé nǹkan kan ṣe ṣùgbọ́n níbi ìrún náà fìlàní kì í ṣe ọ̀ràn yẹn èèyàn lè lálàáfíà kí nǹkan kan má ṣe yàn kéèyàn ó sì kírun náà fìlà gẹ́gẹ́ bíi tahajud tahajud qiyamul layl àbí ìmùtọ́básá jẹun náfìlà tàràwé àwọn àrùn náfìlà ìpanupọ̀ àwọn àfáà ń bẹ lérí pa àlekì níjòkó kódà kí nǹkan kan máa ṣe wá àfáà wa sọ wípé wàláhù nísfu ájìrìl qā'im ẹni tó bá wá kì bẹ́ẹ̀ bó ti jẹ́ pé lẹ́tọ̀ọ́ ìlàjì ládàá ẹni tó nàró kì ò ní ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ aṣọ lánàá àwa ṣe tààlík lórí ẹ̀ kí ni tààlík la ṣe a ní ọ̀rọ̀ yìí ò ní dẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí gbàtàwà náà ń gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ṣe ṣe tààlík ṣùgbọ́n nínú nǹkan tí àwa máa ń sábà ń bá sábà bá a ṣe gbáhùn èyàn ó tún ṣe báhà lórí ọ̀rọ̀ èyàn ó ṣe báhà fìlérí ẹ̀ ìpòtọ̀ kí nìdí tá a bá fi sọ wípé ìlàjì ládàá ni ó gbà torí pé téèyàn ò bá lẹ́rìí èyàn ò gbúdọ̀ máa tẹnu bọ ọ̀rọ̀ ládàá ẹ̀ṣẹ̀ ni lákòójú ní ìsìnkẹ́ nìkan sọ wípé ẹni tó bá fún kílẹ̀ mẹ́ta yóò gbà ládàá mẹ́wàá ọlọ́run ò fi ètò ọ̀rọ̀ ládá kò fi sí wa lọ́wọ́ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ni máa ń sọ pé tẹ́ bá ṣe nǹkan báyìí o ẹ gbà ládá báyìí o àbí ẹ̀mí gbà ládá báyìí lápòjúwe tó súnmọ́ kéèyàn ọmọ tún fáànù mọ́sálásí ṣe kéèyàn ó nù kéèyàn ó nu gbogbo táìlì nínú mọ́sálásí ṣíṣe ládá àbí ìṣẹ̀yà ládá kẹ́nìkan wá sọ fún yàn pé wàláì tó o bá lè ní fáànù ẹ̀yọ kan péré láàdá tó gbà yóò ṣe déédéé òkè húdù lọ́nà mẹ́wàá afẹ́ káwọn tùláàbù kún wọn nu gbogbo ẹ̀ ah, tí bá lè ṣe ẹ̀yọ kan bá tí bá wà nu gbogbo ẹ̀ ńkọ́ bí láàdá rẹ̀ ṣe pọ̀ náà ẹ rí i pé a láti lè wu lórí kó lè ṣe kí ni o kó lè ṣiṣẹ́ láàdá lóòótọ́ iṣẹ́ ládàá ni ṣùgbọ́n gbòdéke tá a fi sí i pẹ́sàn báyìí ní tá a ṣe òun ẹ̀ṣẹ̀ ni ọlọ́run ò fi sí yàn lọ́wọ́ sọ́sì yàrá ọlọ́run ò fi yàn sọ lọ́wọ́ sọ́yìn ló wá fà á tàfà ò nígbà tá a fà wá sọ wípé wàlẹ́ ò nísù àṣírí ọ̀rọ̀ yẹn ó yẹ kó lẹ́fì sọ àkírà tàbáyà nàlí mo ń sọ eléyìí láti pé tá à ń ṣe à ń rìkọ́dì ẹ̀ ẹni tó bá ti gbọ́ èyí tá a sọ lánàá ó gbúdọ̀ gbọ́ tó níyì a padà rí pé àwa tá a ní kò sẹ́ẹ̀rì fún lánàá àwa la ṣe àṣìṣe àwa la ṣe kíni o àwa la ṣe àṣìṣe níta àfẹ́ àṣọ òun ló ra ìtì láwù dẹ̀líl dẹ̀líl ń kọ̀wé bal aqwa sotiye ẹ̀rí ń bẹ fi sahihil bukhari wa muslim fi sahihil bukhari wa muslim ẹ̀rí wà fún anabuwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú hadithi abi buraida nínú sahih bukhari tá báàbù. صلاة القاعد باب صلاة القاعد ojúpọ̀nà ìkírun níjókòó hadith yẹn bẹ́ẹ̀nbẹ́ hadith Abu Hurayrah ó ní Imran bin Husayn radiyallahu anhu oní sa'altu rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam oní mo bẹ́ẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam nípa ana rajul nípa èèyàn kan aw an salati rajul qa'idan nípa ìrun ẹni tí ń kírun níjókòó mo bí ànábìlẹ̀ rẹ̀ ta ló bẹ́ẹ̀ lọ́wọ́ ànábìsàlá Imran bin Husayn wala nabi sallallahu alaihi wasallam wa sọ wípé in salla qa'iman wa huwa afdal anábìlẹ̀ ló dáa jù wa man salla qa'idan ẹni tó bá sì kírun níjókòó tí èyí ṣe wípé nǹkan kan ṣe pàápàá jùlọ tó jẹ́ ìrun ọ̀ranyàn anábìlẹ̀ falahu ajurul qa'i alalahu nisfu ajurul qa'imi anabi ni falahu nisfu ajurul qa'imi tí wọ́n ń dẹ̀lú àwọn ń dẹ̀lú anabi ni ẹni tó bá kí méjì kọ ìlàjì láàdá ẹni tó kí nínà rò òní ó gbà ló jẹ́ pọ́rọ̀ ìtàsọ lánàá ni ó padà fọ́dọ̀ wa alhaq òdodo ni àfa sọ yìí wọ́n bá a ṣe gbọ́ nígbà náà náà ni ṣùgbọ́n ètò fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀rí ń bẹ fún ó ń bẹ ní sọ́yìn Bukhari ó sì ń bẹ nínú sọ́yìn Muslim kódà ní ti sọ́yìn Bukhari òun tún sọ ju báyẹn lọ wọ́n tún fi yọ wípé ẹni tó bá wá tún kí wà máa ń sọ́là náà ìmọ̀ ẹni tó bá wá kí tó ń fẹ́ gbọ́ lélẹ̀ fàlàwù nisfu ajril qa'idi ìlàjì ní ládàá tiẹ̀ ní ó tún jẹ lẹ́gbẹ̀ẹ́ ẹni tó kiri dòkó tó ajẹ́ wípé eléyìí lọ́dọ̀ àwọn àfọwọ́nìmọ̀ fiqi hátà lọ́dọ̀ àwọn àfọwọ́nìmọ̀ hadith wọn náà máa ń pè ní nínú jamu al-mustadrakat àwọn kan tó yàn padà lépa bá tó wá kà ká padà síbi tí a dé lánàá wọn náà láti máa tẹ̀síwájú ẹjọ́ ká gbé láti fọ́sùn yẹ́jú kọ̀dọ̀ ọmọ fi ìdí mẹ́tì nínú sọ̀lá wa ọ̀ràn yà ló jẹ́ àti kàlá ní gbọ̀tùgbọ̀tù ọ̀ràn yà ló jẹ́ kéèyàn ó san gbèsè ìrún máa fi ìdí mọ́ èyí tó bá ń bọ̀ lọ́rùn yà nínú ẹ̀rọ wàlá ìhìlù tòfúrí tòfúrí yà kò ṣẹ̀tọ́ kéèyàn máa ṣàṣe ètò níbi àwọn gbèsè ọ̀run téèyàn bá jẹ kò lẹ́tọ̀ kí ni tó máa ṣe ètò kéèyàn jẹun kéèyàn wá ló ti lọ náà. a sàlàyé fún wa pé lọ́dọ̀ àwọn màlìkíyà kì í ṣe àwọn màlìkíyà nìkan jùmùhúrù alfuqaha àwọn tó pọ̀ nínú àwọn olùmọ̀ ẹ̀sìn àwọn tó pọ̀ nínú àwọn olùmọ̀ ẹ̀sìn ibi tí wọ́n fi sin ní pé béèyàn bá jẹ̀rún títí tásìkò òun yẹn fi lọ mọ́ yàn lọ́wọ́ a ti ṣàlàyé ìdí tásìkò òun yẹn fi lọ mọ́ wa lọ́wọ́ tí wọ́n lè gbà wọlé o lápòjúwe ẹni yẹn sùn gbàgbé ó gbàgbé ó dákú ó fẹ́ la ẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyí tó bá ṣẹlẹ̀ lásìkò tó fi lọ máa yà lọ́wọ́ téèyàn ò lè ràn yàn kí èèyàn gbọ́dọ̀ ṣe kí èèyàn gbọ́dọ̀ dá ìrun yẹn padà. ومن صلى كل يوم خمسة أيام ẹni tó bá wá kí bó jẹ ìrun tó pọ̀ lójoojúmọ́ ìrun ọjọ́ márùn-ún kí lójúmọ́ ní àwọn ìlú jẹ sẹ́yìn ẹlòmíì lè jẹ ìrun gbogbo oṣù kan tí wọ́n ń kí tí ń kí tí ń kí tí ń kí lóye pé lójúmọ́ kan ìrún ọjọ́ márùn-ún ń kí fàlẹ́ ìsàbí mọ́fúrẹ̀ pé nínú nuskha mi àwọn ní fàlẹ́ ìsàbí mọ́fúrẹ̀ pé eléyìí lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ àwọn tó máa ń ṣiṣẹ́ lórí amaliyatu tahqiq muqabalatu al-muqabalatu bayna nusakhi káfí kọ́pù kan káfí wúra wa àwọn aṣètẹ̀rẹ̀jì aṣètẹ̀rẹ̀jì mufarrotin ju mufrit lọ ká sọ wípé falaysa bi mufarrotin ìyẹn wà arjahu ló ká sọ pé falaysa bi mufrit torí pé wọ́n ti lo atafrit lókè abẹ́ẹ̀kọ́ wọ́n ti lo atafrit so ismi fáyìlì tẹ̀fẹ̀ẹ́n yẹ́rẹ̀ jẹ́ mọ̀fá ẹ̀yìn so ti yé so ìyẹn láàbù ṣe kàrọ̀jì fàlẹ́yìísá ìdáàbò kan ní fàlẹ́yìísá bí mo fọ̀rọ̀ tán àpò fàlẹ́yìísá bí mo fàrọ̀ pẹ̀ ẹni tí níbi dídí sàn tó jẹ débi pé dídí láàrin ọjọ́ kan péré yóò sàn ìrìn ọjọ́ márùn-ún ẹni tó bá ṣe ní ìfàlẹ́sà bí ní fàbọ́ pé ẹ mẹ́jọ aṣọ wípé ó ṣàṣètò gbèsè tó jẹ níṣẹ́ nínú olóńsàn ó sì bẹ nínú àwọn àfa pàápàá jùlọ àfa wa ṣe sáà mi tẹ́lẹ̀ rahmanullah àwọn kóró ojú púpọ̀ sí kéèyàn jẹun títí tásìkò ló fẹ́ lọ àyàfi tá a sọ yẹn nìkan ló lè fà bóyá sùn gbàgbé ṣùgbọ́n kí èèyàn kàn ṣe nǹkan kan kásìkò òní fi wá lọ máyà lọ́wọ́ àwọn ní kó má tiẹ̀ sá padà náà kó sàlọ́ máa tọrọ àforíjì wọn lọ. ṣùgbọ́n àwọn jùmọ̀lówó nínú àwọn àfa yálà òun ló sùn gbàgbé ni o àbí ń wo tẹlifíṣàn gan kásìkò òní fi lọ mọ lọ́wọ́ kò sí tí ó sì yóò padà san òsì ìrìn náà ṣùgbọ́n àlè fi wé ẹni tó kí lójú ọjọ́ ẹni tá a lè sàmójúkúrò fún ìrìn àjò ẹgbẹ́ ó sùn gbàgbé àbí ẹ̀rẹ́ fún ó ṣẹlẹ̀ láyé ànábi sallallahu alaihi wa sallam wọ́n ní ànábi kírun sọ̀látà ànábi bàbá ànábi kí lọ́gìrì bùtà ànábi wa ní ǹjẹ́ ní ẹ̀mí sáà kí á sọ̀rọ̀ báyìí lórí àjò faqalu la ní ara wà káṣílẹ̀ lẹ́nu sọ́lá àlọ́sọ́lá wà ní fọ́kọ́lẹ̀ mọ́ọ́dún ayò kí ma yìí sọ́lá fa akọ́ ní ọba tó wọn rà wá sèkọ́mọ̀ ọba káṣílẹ̀ màdà káṣílẹ̀ tí wọ́n ti wá tuntun nígbèrè kí padà hadisi yìí àlẹ́ sọ gbọ́ngbọ́n lórí ìlànà àfẹ́ rẹ̀ àlẹ́sọ pàtó tó ní lálàáfíà rẹ̀ ṣùgbọ́n náà àwọn àdéhùn tí àwọn màlìkíyà ń lò láti ṣe ìfìbáàtò adamu tọ̀tì àmì ojúbù tọ̀tì kákìnì bó ṣe tò tẹ̀lé ara wọn torí pé ànábì lọ kí wọ́n gbé ṣáájú asùn ó padà wá kí asùn ìyẹn tó ń gbàgbé kí asùn ìyẹn tó padà tó wá tán nígbà rẹ̀ lọ́kì wọ́n sì tún gbé ẹ̀rí yẹn náà wípé téèyàn bá jẹ́ òun ìyẹn ó san padà. wọ̀yàkùdíyà wọ̀yàkùdíyà a ó san ìwọ̀n tá a bá jẹ àlàáláhùn máa fà tẹ́tù ní ọ̀nà tí ìwọ̀n yẹn fi. ọ̀nà tí ọ̀nà tí ìwọ̀n yẹn fi bọ́ náà lè yóò fi san ìwọ̀n ọ̀hún in كانت hadariyatan qadaha hadariya téèyàn bá jẹ ìlú ní ìlú onílé àti ìbẹ̀lẹ̀ inú wo ni wọ́n lé wọn náà ní káàkiri zori àfikí mẹ́rin káàkiri asiri àfikí mẹ́rin èèyàn wá ìlú téèyàn jẹ yẹn gbà téèyàn wà nínú ìyẹn jẹ bí yẹn bá fọ san èèyàn san ní pípọ̀ tìlẹ́ náà èèyàn fẹ́ san ìrun ó sì tún san ìrun ní pípé pípà tó jẹ́ ìgbà tó wà nílò jẹ́ o ti wá travel onírìn àjò lọ wa o ti ń kírun méjì méjì ṣùgbọ́n wà tó bá san gbèsè o san ní pípé ti lé torí pé wọ́n ti jẹ́ o ìgbà tó wà nílò jẹ́ dáàfà sọ̀rọ̀ so ẹ lọ mú ìyàrá wa báyìí. wọ́n tẹ̀ tí mo bẹ́yìn náà àbọ̀rọ̀ tẹ́yìn àfáà ní àwọn ìrún tásìkò irun méjì tásìkò wọn bẹ́ẹ̀ ń ta òun náà ni alḥadiratan asọ̀lẹ́tù alḥadiratan asọ̀lẹ́tàní alḥadiratan irun méjèèjì irun méjì tásìkò wọn sì ń wọ́n sábà máa ń fi ìyẹn kí zuhur àtàsùn àsìkò wọn wọnú ara wọn wọ́n ní wọ́tẹ̀rẹ̀tì ká tó wọ́n tẹ̀léra wọn bẹ́yìn àbọ̀rọ̀tẹ́yìn ìrun méjì tásìkò wọn sì ń bẹ níta tásìkò wọn ò tí ì lọ bá a bá fẹ́ kí wọn ká tò wọn bọ́lọ̀ ṣe tò wọn lé o èèyàn jẹ zuhur ò tí ì kí zuhur gbà tó wá fẹ́ kí àsìkò asìrì ti tó kéèyàn má sọ wípé asìrì sásìkò ẹ̀ tó lè wọ́n kọ́kọ́ kí là ó kì í zuhur rẹ̀ kò tó ṣe kí ni o kò tó kí asiri ìyẹn ló wá fà táwọn afáfọ amúmọ́sálà wà wípé kúkú fẹ̀ kan jọyìn ìmáàmù tí ń kí asiri kò fà níyàn kí ni o zuri kí mọ̀rọ̀ àtàn lè tẹ̀rù tí bẹ́yìn náà ha bẹ̀rọ̀ tẹ̀yì. mọ̀rọ̀ pé so mọ́ wàá sọ wípé ẹ̀ ń gbà tí wọ́n ti ní kámákì asiri ṣáájú zuri ọba lọ dún lẹ́gbẹ̀ẹ́ kan mọ́sálásí òun kí zuri tiẹ̀ ìmáàmù sì ń kí ásà lọ́wọ́ ojú ti kó sínú àṣìṣe èyí tó yẹ kó ṣe ni lọ fà níyàn zuhur lọ fi jọyìn ìmáàmù àná asọ tó ti yàrá yà wà bẹ́yìn náà yẹ sírì fàwáìd bákan náà irun mi ń bẹ tó ṣe pé àsìkò ẹ ti lọ ṣùgbọ́n àwọn afáàpù ní yẹ̀sírì fàwáìtì ayé wà tẹ̀rẹ̀tì bẹ́ẹ̀ na yẹ̀sírì fàwáìtì ma alhàbọ̀rọ̀ àwọn ìwọ̀n kan bẹ tásìkò wọn ti lọ ṣùgbọ́n tá fi pè ní yẹ̀sírì èyí tó mọ níwọ̀n nínú ìrun tásìkò ẹ lọ òun nìrun tí ò bá pé márùn bóyá àwọn èèyàn mẹ́rin lè jẹ́ eléyìí àwọn tafasir indal malikiya lápèjúwe ó jẹ́ subuh ó jẹ́ zuhur ó jẹ́ asr abẹ mélòó ni ó jẹ́ mẹ́ta yẹsirul fawaiti ọ̀nà hmm? ń pè ní yẹsirul fawaiti àbí mẹ́rin tí o bá ṣáà ti pè márùn so wọ́n ní téèyàn bá fẹ́ san náà ó dáa kéèyàn ó tó mọ́sán ṣáájú èyí tí ó jẹ́ ìyẹn tó ṣẹ̀ṣẹ̀ wọlé ó jẹ́ zú ó jẹ́ asú ó jẹ́ magre àwa fẹ́ kí ìṣá ó kì í zú asú magre kò tó kí ìṣá tó ṣẹ̀ṣẹ̀ dé ẹ̀ nàbì sọ wípé títò tẹ̀léra wọn yẹn lọ́dọ̀ màlìkíyà wàjibun ọ̀ràn yẹn ni wọ́n ní wàjibun ma'adikiri ọ̀ràn yẹn ni o pàápàá jùlọ téèyàn bá rántí nígbà náà wọ́n fi ṣẹ́rùtù sí ṣùgbọ́n lómi ò mà ó kà wọlé orí lọ́n kíṣà ọba àmà kíṣà wọ́n rántí ah òun mà ti kí sórí òun ti kí yóò lọ kí yẹn yóò lọ kí wàrà ṣùgbọ́n ní tó rántí tó mà kó ń jẹ sóòrò ń jẹ asùn ń jẹ magre indal malikiya wọ́n ní ọ̀ràn yẹn ni kó nítorí wọ́n ṣe kí ni o kó tó ó tó tẹ̀léra wọn in tó tó tẹ̀léra yẹn náà ń pè ní aliyesiru fawaid wọn wọlé yẹsìr n tá ń pè ní yẹsìr yìí tó mọ níwọ̀n nínú àwọn àwọn tó bọ́ mọ́ yàn lọ́wọ́ wọn náà ní arba'u salawatin fa adìnnà àdà ta'rif n tá ń pè bẹ́ẹ̀ wọn náà ní ẹ̀rọ ẹ̀yọ mẹ́rin àbí kó mọ́ tó mẹ́rin tó bá ti lè pé márùn-ún ìdájọ́ rẹ ti yàtọ̀ yàtọ̀ ó ti pé irun márùn tó jẹ ó jẹ àsùbá ó jẹ zuur ó jẹ asu ó jẹ magrib ó jẹ ìṣáì wáde bó o ṣe jẹ lọ títà ná o ti wá kí ṣùgbọ́n ìlàrọ̀ o ti gbàgbé o bá rántí nígbà tí asúrù ń bọ̀ àmì zuur ń bọ̀ o ah, ah, ah. mà kí ṣùgbọ́n gbogbo orun márùn lòkè lánàá òran tí nígbà tàbí kí zuhur lọ́dọ̀ màlìkíyà wọn ni pati lọ kí zuhur tó bá kí zuhur tán wá sí márùn yẹn la yajibu at-tartib wala yata'ayyanu tartib kò dandan kí yòó lu níbi ìrún tó ṣe kí ló tó ti ju mẹ́rin lọ nínú òtẹ́ àbájẹ́ láti mẹ́rin sílẹ̀ wọn ni wọ́n ń pè ní yẹ̀sírò fàwáìt ṣùgbọ́n láti márùn sókè ìyẹn ti kúrò ní yẹ̀sírò ó ti di kẹfẹ́rò fàwáìt so ìyẹn láàyò rọ́à fìdálíkà àtẹ̀rẹ̀tẹ̀ ẹ̀ńdà máàlìkìyà. wọ́n ní wàmọ̀ nǹkan àti àlẹ́ àrùbọ̀ sọ̀làwàtì fà àkọlù wọ́n lẹ́ni tí ó bá jẹ gbèsè irun ẹyọ irun mẹ́rin àbí tí ò tó mẹ́rin tó ní lọ́rùn sọlá yóò kí kọ́bílà àbúrò síwájú kó tó kú irun tásìkò rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọlé wálé wà kọ́rọ̀jà wà kùtù hà kódà kásìkò mi fẹ́ lọ́mọ lọ́wọ́ yóò kí wàyàjúsù kọ́dọ̀ òfin kúlẹ̀ wà kùtù wọ́n ní kò sígbà téèyàn ò lè san gbèsè ọ̀run o gbogbo àsìkò tí wọ́n ní èyàn kírun lásìkò lẹ́yìn àásìrì ẹ̀rí pé kò sínú wàkà lẹ́yìn sọ̀látò àṣà abẹ́ẹ̀kọ́ abẹ́ẹ̀kọ́ téèyàn bá jẹ gbèsè òun sígbà téèyàn lè kí ẹ̀yìn àásìrì ni o ẹ̀yìn kíní ṣáájú magrebi ni sígbà náà sọ pé wàyà jésù kọ̀dọ̀ ó fi kulli waqt nítorí pé anabi sallallahu alayhi wa sallam anabi ní man nama an salati aw nasiha fal yusalliha fal yusalliha idha dhakaraha fal yusalliha idha dhakaraha anabi lẹ́yìn tó bá sùn gbàgbé àbó gbàgbé òun ò tí ì kírun ní kété tó bá ti rántí fal yusalliha idha dhakaraha ìgbàkigbà tó bá ti rántí náà ti sòdíyà tá a fà jẹ pé wọn yàjú sọ̀rọ̀ kọdọ fi kulli waqti wàlá yatanaffalu man alayhi alqada ẹni tí ń sa gbèsè owó ní túnyàn náà fìlà máa o ọjọ́ zuru ń bọ̀ kí zuru ta òtún múná fìlà wà ọ̀rọ̀ dànù ọmọ kò náà fìlà pàtàkì ló kírun lásìkò ẹ̀ wala yusalli ad-duha irú rẹ̀ kọ́ ní kí dùá o wọn ọ̀ràn dùá kí gbèsè tí ń bẹ lọ́rùn ọ̀run ṣe é mọ̀rún dùá wọn ni wọn ọ̀ràn ní dùá kí o gbèsè ọ̀run rẹ̀hún òun ni kò ṣe kí ni o òun ni kò lọ sàn. wàlẹ́ àkìyà mọ̀rọ̀mọ̀dọ́ọ̀dù wọn ọ̀ràn ní tàràwí kí o gbèsè ọ̀run rẹ̀hún òun ni kò kọ́ lọ sàn náà. wàlẹ́ àyẹ̀dúnṣu láhùn inú tàràwí kò lẹ́tọ̀ọ́ pẹ́ńtọ́ jẹ gbèsè ọ̀run sọ́run ilẹ̀ ṣọ́fì wàlúwàtì irun tó ṣe wípé bẹ́ẹ̀ bá jẹ gbèsè bẹ́ẹ̀ bá ń san dandan ni kéèyàn ó kí eléyìí náà fílà nínú tọ́ ṣùgbọ́n dandan ni òun náà ni ṣọ́fì àti wítìrì ó jẹ gbèsè ṣáà bàbá ti kí ṣáà ó fi ṣọ́fì àti wítìrì kódà kó sọ pé ọ̀nsán gbèsè lọ. wàlúfàjù fajuru mi òun náà ni rakata alifajù rakata ní alifajù rákàtà àlùfáàjì bí yẹn bá ń san gbèsè èyàn ò gbúdọ̀ lọ́sàn yẹn náà wàlẹ̀ ìdáàd pé onígbèsè òun lọ́rùn ó kírun ọdún méjèèjì wàlẹ̀ kọ̀sùf ìrún nígbà tí òòrùn bá wọ́ọ̀kọ̀ èyàn náà lè kí wàlẹ̀ istisqa ìrún ìmọ̀ wá omi nígbà tó jò bá dá irú àwọn àwọn náà tó bá ní gbèsè náà ó lè kí wàyájú suliman aleyhi kọdọ àfààní lọtọ ẹni tó bá jẹ gbèsè ẹrù sọrùn tí wọn bá pọ liman aleyhi kọdọ tí ẹ bá jọjọ zúrì ẹ jẹ asiri ẹ pọ bẹ́ẹ̀ ó lẹtọ fún wa o ayò jàmbá àtàn ìdá stawat sọlá tuhu wọn lè jọjọ kí wọn lè jọjọ san gbèsè oníjàmá tí irun tí wọn bá fẹ́ jọjọ san tó ti dọ́gba àwọn èèyàn bíi mẹ́wàá wọ́n jọ zuru àdánsẹ́rì wẹ̀tíìkì wọ́n lè kí ní jama wàmà nẹ́sì àdàdà mà àlẹ́ ìní ọ̀pọ̀ ẹni tó bá ti gbàgbé iye òǹkà ìrún tó ń jẹ gbèsè rẹ̀ sọ́run kò rántí mọ́ pé ṣé tó ń jẹ gbèsè tó tójọ́ mẹ́wàá báyìí òṣùpá àpéjọ́ mẹ́ẹ̀ẹ́dógún dájú pé kò pé dọ́gba ìdógún wọn ni sọ́là àdàdà láyà pọ̀ máa wò ṣàkó kó kíjọ́ mẹ́ẹ̀ẹ́dógún kó kí iye òǹkà tó ṣe wípé iye méjì tí òfin ní sẹ́kù fún mọ́ iye òǹkà yẹn ni kó kí mẹ́wàá ni mẹ́wàá kọ́ mẹ́wàá ṣùgbọ́n kì í ṣe mẹ́ẹ̀ẹ́dógún kó kí mẹ́ẹ̀ẹ́dógún kó kàrà olùbalẹ̀ àyíwá ìmọ̀ ìròjẹ́ lómi ìtọ́pàtì lọ́fi jẹ́ pé ẹni táàárẹ̀ ń ṣe tí ò kírun tí ò sì mọ ẹ̀kọ́ pé ó lè máa kí náwọn ìṣesí kan lórí àárẹ̀ tó bá ti gbádùn yóò dá padà wá ẹlòmíì òdìdí ọ̀sẹ̀ kan ó lọ hospital gbogbo kì í ṣe pé kò dáhìá mà ṣùgbọ́n lẹ́yìn bá sọ̀rọ̀ ọ̀run ga létí ẹ̀ ẹlòmíì ọ̀fẹ́ ló gbìyànjú bá àwùjọ àmúlẹ̀ ẹ̀sìn wo ni tí èèyàn wà ń kọ́ báyìí ọlọ́run lóró ó ti ní bó ṣe yẹ kó kírun yẹn tí ò bá wá yé bẹ́ẹ̀ irun tó jẹ yẹn tó bá lálàáfíà yóò san kọ̀ wá sígbà tí ò lè san ò lè san gbogbo wákàtí márùn-ún tìjọ́ kìíní kò san níjọ́ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí ni àlàyé tó ń ṣe fún wa lọ́dọ̀ àwọn tó wà ní mọ́tàbí imam malik báàbù fi sáháwí ojúpọ̀nà ẹ̀kọ́ mi ìtúlélẹ́yìn ẹ rí i pé wọ́n máa ń sọ pé fọ́sílọ́ fọ́sílọ́ báàbù òun kẹnu ju fọ́sílọ́ tábà sọ pé báàbù tó ti yọ abáyé báàbù ó káwọn fọ́sílọ́ fọ́sílọ́ fọ́sílọ́ fọ́sílọ́ fọ́sílọ́ sínú sùmọ́tò bá gbóná lu tíra hadithi ni kìtàbù oko báàbù báàbù báàbù báàbù oko sínú ẹ̀rì ní sọ̀rọ̀ Bukhari kìtàbù sọ̀rọ̀ kìtàbù tọ̀hárọ̀ kìtàbù àtọ̀hárà ẹwà rí báàbù ànàjàṣà báàbù sọtí wà báyìí ṣùgbọ́n nínú tíra àfikún kéékèèké báyìí báàbù ó kẹnu ju fọ́sùn lọ báàbù fi sàhàwù ojú pànà nípa ìgbàgbé lórí ọ̀rọ̀ gbígbàgbé lórí ọ̀rọ̀ àwọn ló ń gbàgbé nǹkan torípọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala nìkan ni ò gbàgbé má lè gbàgbé nǹkan tàbá gbàgbé nǹkan kan lórí ọ̀rọ̀ kí ni tá a ṣe tá a fi tànà nǹkan ọ̀hún ibẹ̀ láti rí sùjúdù sáàwì àríkọ̀wìlì àsìtúrí kíni o àríbàdà. ká tó kúrò ń bì mo ká wòye sí làfífàtún min al-lata'ifi al-lughawiyya tí wọ́n bá ní asahawu an asahawu an bí kí ẹ̀yàn sọ pé saha an shay'in saha an shay'in lápèjú gan saha an sọlá saha an sọlá. سها في صلاة ويا إذا قلت سها عن وهذا السهو مذموم كما قال الله تعالى في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم فويل للمصلين alẹ́dínà hum an sọ̀lá ọlọ́run sọ pé fi alẹ́dínà hum an sọ̀lá ti ìmùsà ọlọ́run ní egbé ọlọ́run kó máa bá àwọn kírunkírun àwọn tó ṣe wípé an sọ̀lá ti ìmùsà wọ́n gbàgbé báwọn ẹ̀ṣẹ́ máa ń tún ní wọ́n gbàgbé ra wọ́n gbàgbé nínú ọ̀run wọn wọ́n gbàgbé ìrun wọn anabi náà gbàgbé lóhùn rí sáàsọ pé egbò kò mọ bára wọlé yàrá yàrá ṣùgbọ́n ìtọ́lọ̀ ń sọ ní kuraani bẹ́ẹ̀ kí àwọn sáhà sàhùn fawẹ́lì mùsọ̀lín ẹlẹ́dínà um ansọ̀láàtì im sàhùn sàhùn yẹ ansọ̀láàtì ẹ̀ tàràkù sọ̀là wà á xaru ha an awqata wọ́n pààrùn tì fún làwọn yẹn tó bá jẹ́ an an ilmujawaza. واضح سبحان السهو في ìyẹn fọwọ́ màfúwùn ànihù tó bá ṣẹlẹ̀ ọlọ́mọ ń sàmójú kúrò fún wa ń bẹ̀. torípa anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi kí òun jọ kan anabi gbàgbé kankan nínú anabi wa sọ àwọn sàhábà pé innama ana basharun mithlukum. èèyàn bíi tí náà ni mi ò ansa kàmá tan sáwò mo máa gbàgbé nǹkan bẹ́ẹ̀ náà ṣe máa gbàgbé nǹkan fa ìdá nasitu fadhakiruni ànábì tí n bá gbàgbé nǹkan ṣe kí ni o dára mi létí so asáwò tá a sọ níbi báàbù yìí òun náà ni asáwò fi sọlá kìí ṣe an sọlá hada min al-lataif al-lughawiyya wa sujudu sahwi fi sọlá ń wọ́n ní ìforíkalẹ̀ ìgbàgbé nínú ìran súnnà ni sùjúdù sáháwì fi sọ̀lá súnnà káforíkalẹ̀ ìgbàgbé nínú ìran súnnà ni àwọn àfáà mi sọ pé wájìbù ala khilafin bayna al-ulama asbáàbù sùjúdù sáháwì àwọn nǹkan tí máa ń ṣokùnfà táàfin máa ń forí kalẹ̀ ìgbàgbé nínú ìrun mẹ́ta ni àkọ́kọ́ nú ẹ̀ ànákóso kéèyàn ò dín ọ̀nà kan ntọ́ bá dín ọ̀nà kan yóò forí kalẹ̀ ìgbàgbé ẹlẹ́ẹ̀kejì azíyáda dín ọ̀nà lẹ́wọ̀n yóò forí kalẹ̀ ìgbàgbé ẹlẹ́ẹ̀kẹta aṣak kéèyàn máa ṣe iye méjì yóò forí kalẹ̀ gbàgbé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni nǹkan tó lè fa déèyàn fi lè forí kalẹ̀ ìgbàgbé kátó wá lọ sínú tíra àwọn àáfàá pàápàá jùlọ àwọn nǹkan tí wọ́n ní á sì sùjúdù sàáwí fún ni o téèyàn bá di rúkúnú nínú àrùkà orígun sùjúdù sàárù ràn yẹn àwọn fàrọ́ id nítẹ́pẹ́ ń fàrọ́ id nínú ọ̀run àwọn yẹn la máa ń ṣe kíni o la máa ń ṣe sùjúdù sàárù fún súnà ẹyọ kan ṣoṣo sọ́dọ̀ àwọn màlìkíyà kò tó ká ìsùjúdù sàárù fún yẹn ṣùgbọ́n bí súnà méjì mẹ́ta ní mẹ́ta sókè téèyàn bá dínkù nínú ọ̀run èèyàn padà ṣe sùjúdù sàárù sọ ti báyìí fàdọ́ id èyàn ṣe sùjúdù sáwí fún yẹn ìdí nìyẹn tá a fà fọkọ ṣàlàyé kí ni faroid kí ni sunan kí ni fadọ́yì ìyẹn ni kò lọ́wọ́ ó fi wá mọ̀ pé èwo láti sùjúdù sáwí fún wọlé àgbẹ̀sẹ̀ wáàbẹ̀ torípa àti ṣàlàyé sunan àti ṣàlàyé faroid àti ṣàlàyé fadọ́yì abẹ́ẹ̀kọ́ téèyàn bá wá dín faridọ̀ kan fardu minal faroid téèyàn bá dín kù nínú ìrìn èyí ó forí kanlẹ̀ kọ́bùlà sàlám ńlọ́wọ́ ṣáájú kéèyàn tó sálámù waliziyada asujud ba'da salam tí èèyàn bá léèmù kún ó lé nǹkan kan kún nínú ọ̀run tí wọn náà mọ̀ wípé àlékún lèyí tó ṣẹlẹ̀ nínú ọ̀run nítorí ọkọ máa wọ̀ wípé ṣé mo lékún yàrá ìdókòwò tó o bá ti discover pé o léèrún kún ni so ti yé tó o bá fẹ́ forí kalẹ̀ ọ sàlámà tán bàdí nìyẹn ọ sàlámà tán kó o tó ṣe kíni o kó o tó forí kalẹ̀ tí èèyàn bá wá dírun kù tó léèrún kún tí méjèèjì papọ̀ nínú òun kan kí lèyìn ó ṣe bàdí náà lèyìn ó ṣe èèyàn ó forí kalẹ̀ lẹ́yìn ìgbà tí èèyàn bá yẹ kílẹ̀ o èèyàn bá sálámà ṣakù téèyàn bá ń ṣe yẹ méjì ọ̀nà méjì nìyẹn lè gbà wá ọ̀nà mélòó ọ̀nà méjì lákòójú èèyàn ń ṣe èèyàn ń ṣe yẹ méjì lórí òun irun tí mo kí yìí o èèyàn fẹ́ kí irun àìlà èèyàn ti wá dé orí ẹlẹ́ẹ̀kejì èèyàn wá ń ṣe yẹ méjì wípé ǹjẹ́ mo ǹjẹ́lẹ̀ kẹta mo wà ní abẹ́lẹ̀ kejì ǹjẹ́lẹ̀ kí n gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lórí ìrun yẹn náà lèèyàn ti discover wípé ó dá mi lójú ẹlẹ́ẹ̀kejì náà kí n gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó sì pa ó padà mọ̀ wípé rákà kejì náà lọ wà àwa ń bá wọn yẹn lọ sẹ́yìn gbìyànjú lè mọ ọ̀rọ̀ mú ẹ̀mí gbìyànjú kò sí wàhálà nǹkan sí gbìyànjú ti padà mọ̀ náà rárá o ó padà forí kalẹ̀ bá a dà sálámà tá ọba sálámà tán ó forí kalẹ̀ fún ẹ̀ bá a dín lóṣè sotiye oríṣi yìí méjì ṣùgbọ́n ó padà clear sí ọ pé méjì náà ṣak sojú wa báyìí ó padà clear síyàn pé méjì náà lè yà kí ó padà ṣe sùjúùtù tó bá sálámà tán bàájí ló wàá ṣe fún yẹn èyí tó padà clear ṣùgbọ́n òun kí lọ kò wá dá ọ lójúmọ́ ṣé mẹ́ta ni ṣé méjì ni ṣé mẹ́ta ni ṣé méjì ni kò dáyà lójú àwọn afẹ́kan kú ẹ díẹ̀ nkú fẹ́kan pè ní méjì jíjẹ gbọ́dọ̀ lójú rẹ méjì ń dájú mẹ́ta yẹn ni kò dájú ọwọ́ àbànà rẹ̀ ọmọ lérí kí ni o lérí pé méjì ni èyí ò forí kalẹ̀ fún yẹn kọ́bùlà sàlám síwájú kẹ́yìn ọ̀tọ̀ sálámà eléyìí òun ni ikhtiyaru sheikh islam bin taymiya rahimahullah rahmatan wasa ẹ rí i pé ṣáàkù báyìí ó ti kú sọ́nà méjì ìdájọ́ rẹ̀ ó sì yàtọ̀ síra mo wọ́n mọ̀ sọmọ aláìsí ilé yìí níta fẹ́ kà gan nìyẹn ẹ̀rì tàbá ti ń kà yóò máa dọ́gba kó lójú mọ́ sọ bẹ́ẹ̀ bá lé dírùn kù kí lèyìn ó ṣe ẹ́ bẹ́ẹ̀ bá lé rùn kún bẹ́ẹ̀ lé kún dínkù ọ̀nà mélòó ni iyèméjì kú sí bẹ́ẹ̀ bá ń ṣe iyèméjì tó padà hàn sí ìyẹn tẹ̀yẹ̀ ń ṣe iyèméjì lé lórí kí lèyìn ó ṣe tí ò padà clear sí yẹn tẹ̀yẹ̀ kàn mọ́ lórí èyí tó dájú kí lèyìn ó ṣe tó ẹ lọ mú ìyàwó tó o bá ti mọ ìbájú dán lójú kò sí béèrè kan tó wáyé lórí ọ̀rọ̀ sùjúdù sáwí ṣùgbọ́n wá kú bó o ṣe fẹ́ mọ pé so lérò kún ni àbí so dín nǹkan ẹlòmíì lè mọ̀ lápèjúwe nísìn ẹni tó ń kírun lọ ó bá kírun méjì ń sàtàyà sẹ́yìn púpọ̀ yẹ kó sálámà bẹ́ẹ̀ wá sí asalaamu wa rahmatulah asalaamu subhanallah àti ìrìn òkú bá tó dìde ó kí méjì ó sí. kí ló ṣẹlẹ̀ o só lérò kúrò àbúrò rẹ naam kí ló lékún ọ lè sálámà tó ti yọ abáyé èèyàn gbúdọ̀ lè mọ kí ni nǹkan tó ṣe kí ni o kí ni tó ṣẹlẹ̀ reduct afaani wasujudu sahawi ìforíkalẹ̀ ìgbàgbé fi sọ̀la nínú ọ̀rọ̀ sunna ni o. هذا ما ذهب إليه المالكية àtàwọn tó pọ̀ nínú àwọn afa falinokosọ́n sajidata falinokosọ́n sajidata tí èèyàn bá dín nǹkan kan kù nínú ọ̀ràn ìforíkanlẹ̀ méjì lèyìn ó ṣe kọ́bílá sàlám tó ti wà báyìí so ìforíkalẹ̀ méjì lèyìn ó ṣe ṣáájú kí èèyàn tó sálámà bá dà tàmámì tàṣàhùdẹ́ àtàṣàhùdẹ́ lẹ́yìn ìgbà tí èèyàn ó ti ṣe pípé àtàyà méjèèjì èèyàn ó ti ṣe pípé àtàyà méjèèjì kí ni ìtumọ̀ tó yóò ṣe pípé àtàyà méjèèjì sọmọ kó sàtáyà zúrì ló bẹ́ kí o ti wá dìrùn kù àtàyà alákọ̀ọ́kọ́ níbi ìrákà alákọ̀ọ́kọ́ kò sí àbòsó ẹlẹ́ẹ̀kejì tó ti fẹ́ sálámà kó sàtáyà rẹ̀ àbòsó àbẹ́kọ̀ kó tó sálámà kí lọ́wọ́ àṣẹ kó lọ forí tó bá ti á tó bá ti dìde lórí ìforí yẹn ó tún wá ṣe àtàyà kó tó sálámà wọn ni yẹzíìdì bàdáhùn náà lẹ́yìn àtàyà méjèèjì èyí tó wà nínú ohun téèyàn ti ṣe òun tó ti wá ẹ̀rọ pé òun ní sálámà nígbà tó bá wá tún lórí dìde níbi ìforíkanlẹ̀ wọn yẹzíìdì bàdáhùn náà ó tún wá ṣe àlékún lẹ́yìn àtàyà méjèèjì èyí tó ti ṣe yẹn tàṣáhùdà àhà ó tún ṣàtàyà míì ó tún wá sálámà aláyẹ̀ ò tí now kò tí yẹ naam kò tí yẹ èèyàn kí zuhur daka méjì alakọkọ asataya abẹ́ẹ̀kọ ó tún dìde tẹ̀mẹ́kẹ́ èèyàn sálámù mi gbàtẹ́yìn wa kí èèyàn jókòó níbi ẹlẹ́ẹ̀kẹrin èèyàn sì ti mọ̀ pé èèyàn ti dín mu abẹ́ẹ̀kọ téèyàn ti parí àtàyà sẹ́yìn pé tó kàn ní kéèyàn sálámù èèyàn wà ní sálámù sẹ́yìn pé àtàyà méjì ti dúró èèyàn wà lọ́sẹ̀kí ni o ìyẹn lọ forí kalẹ̀ ó forí kalẹ̀ ó dìde ó forí kalẹ̀ méjì tó o bá wá jókòó wọ́n wà tó sí àtàyà àtàyà di mélòó tó o bá ṣe àtàyà yìí tán lẹ́yìn ìgbà yìí ló dé ṣe wá ṣe kíni o tó tó wá sálámù. hada inda al-malikiyya mọ̀kẹ́ tẹ́ ẹ̀ retí nìyẹn náà ó yàtọ̀ sí ń dá àmà tẹ́lẹ̀ abẹ́ẹ̀kọ́ sùmọ́lọ́dọ̀ àmà lókìyà àwọn ìdí nìyẹn tó yẹ jẹ́ pé ọwọ́ àlọ́ kírun mọ́sálásí kan ìwọ wá sọ pé kò ní sátàyà yẹn bàbá kan ní ah, àbá àtàyà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn bàbá yẹn aláìmọ̀kan ni wọ́n fi aláìmọ̀kan o èyí tí wọ́n kà lélẹ̀ èyí tá a fa àwọn kọ wọn nìyí kì í ṣe pé òun náà ń ṣe pẹ̀lú àìmọ̀kan àfọ èyí gbàtí wo tó wá sọ tiẹ̀ wọ́n ní wọ́n tó wọn ò ní sàtáyà bó ṣe rí nìyẹn bàbá náà hàn hmm, bó ṣe rí bíi tipo ó ń bẹ bàbá yẹn sì rìfà sí dẹ̀lí sí tìrantì ìwò rìfà sí tìrantì bàbá yẹn torí pé èyí tó da lójú yóò ní òun kà nínú akadari àfọ òun kọ̀ọ̀n wípé yóò kà fún ọ lórí rẹ yẹzídù bá dá ùmá tàṣáhùdàn àkàrà ẹlẹgbàdàn wa ìwọ náà bá máa wọlé so indal malikiya lọ́dọ̀ àwọn malikiya àwọn ní èyí ó tún ṣe àbáyá ṣùgbọ́n ọ̀rọ̀ tó lálàáfíà ni pé kò sátàyà kò sí kí ni o kò sátàyà ń bẹ̀ tó bá kàn ti forí kalẹ̀ ẹ̀ẹ̀mejì yẹn tó bá ti jókòó yẹn kò sàràwà ìyẹn ló lálàáfíà kí ló wá dé àmàlìkí àfi sọ wípé aṣa tààyà ibi tó jókòó sọ bẹ́ẹ̀ hadith kan bẹ táwọn náà ṣe kí ni o tí wọ́n gbé ara lé lérí hadith Imran bin Husayn hadith Imran bin Husayn ó ní ananabi sallallahu ananabi sallallahu alayhi wa sallam anabi kírun níjọ́ kan fasaha anabi gbàgbé nínú ọ̀run yẹn ó dìrun kù fasajara sajatayin anabi wa forí kalẹ̀ lẹ́ẹ̀mejì thumma tashahhada thumma sallama thumma tashahhada thumma sallama anabi wa ṣe àtàyà kótó wa ṣe kílẹ̀ kótó sallama hasa dalilu al dẹ̀lúlù wọn ni hadisi yìí afọwọ́ Abu Dawud gbà wá wọn ni hadisi ọsọ haha Ibn Hibban àwọn náà gbà wá Al-Hakim àwọn náà gbà wá hadisi yìí lọ́dọ̀ àwọn afa wọn ni fi imaqam imaamu Tirmidhi wọn ni wà hadisi gari Al-Hafiz Ibn Hajar wọn ni shaadh wọn ni hadisi so ní kúkúrú hadisi yìí ò ṣe kí ni o kò lálàáfíà ìdí náà fi pé ní ṣáájú ni wípé ó ti takò hadisi míì tó lálàáfíà jùlọ nínú gbogbo àwọn hadisi tó lálàáfíà tó wáyé lérí àwọn sùjúdù sàáwí tànàbì yìí ṣe wọn èyí fi súnmọ́ tàṣáhádà sí kò sí pé ànábì tún wá sàtáyà ìdí wọn kàn sọ ni pé wàsájára sàjìdà tẹ́yìn ní fàṣà làmà ó sì forí kalẹ̀ méjì ó sì sàlámà àwọn àdìsí tó sọyún àwọn lálàáfíà so ìwọ́n tó wá fẹ́ sọ fún bàbá màlìkì wípé tiẹ̀ lọ wọlé ọ wàá ṣàlàyé àdìsí fún ìgbà yẹn lẹ́mí bàbá yẹn náà tó balẹ̀ wípé ọmọ yìí máa ti ń sọ wáàlẹ̀ mọ́kànsá àwọn ẹbí sọ pálá ìmọ̀kan ni iṣẹ́ aláìmọ̀kan wọn nítorí náà kà lòun náà ti kí ni wọn. ṣùgbádọ̀la indal malikiya yazidu ba'dahuma tashahudan akhar sẹ́pà afẹ́ tà mọ́tò yá báyìí èyí táwa náà mọ̀ lọ́nà lò. wàzíyàdà sajidatani ba'da salam kọ́ídà tó dà fún ilé kan sàlàyé abẹ́kọ̀ wàzíyàdà téèyàn bá lérun kún sajidatani ba'da salam ìforíkalẹ̀ méjì ni yóò ṣe ba'da salam ìyẹn lẹ́yìn ìgbà tí ó bá sálámà tán ó ti sálámà tán kó tó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì yẹn yàtọ̀ sàǹhàdù bàdàhùmá wọn tó fẹ́ kàn bẹ́ẹ̀ yóò tún sàtàyà sọtìyẹ wàyùsẹ́lì yóò tún sálámà tẹ̀sílẹ́mà tani ó kọ̀rọ̀ yóò tún sálámà míì kẹ́ǹkó sálámà ó ti di méjì báyìí èyí tó kọ́kọ́ sáńgbà tó parí ìrìn yẹn lẹ́yìn ìgbà náà tó wà forí kalẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tó sálámà ló tún sálámà ní sá ìyẹn náà ń pè ní bàdì. وما نقص وزاد ان تبا دينك وزاد تسيت لهم سجد قبل السلام هذا وصل بعد المصلاه قريت سجد قبل السلام يوفري كله سواجو لان القبل اقوى من بعد والبعد اصلح min qabli torí wípé bàdí tí èèyàn bá ó yẹ kó o ṣe kọ̀bùlí ó wà á rí kọ̀bùlí ṣe ọba tún gbàgbé kó tó sálámà sẹ́yìn kó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èèyàn ti mọ̀ pé ó yẹ kéèyàn forí kanlẹ̀ ṣáájú kó sálámà èèyàn bá tún gbàgbé gbàtọ́ sálámà tó ló tó rántí pé ah mọ̀mọ́ dírun kú kọ̀bùlọ̀ yẹ kí n ṣe ó rẹ̀ di sálámà so bàdí wà aslahu ó tún nǹkan ṣe bàdí lè yẹn wà ṣe so ti yí wáyé so téèyàn bá dírun kú àbẹ́yàn léwu kú téèyàn bá rántí kọ̀bùlọ̀ yẹn yóò fi kú àmọ́ téèyàn bá dírun kú tọ́yẹ kéèyàn ó ṣe kọ̀bùlọ̀ téèyàn tún gbàgbé tọ́ba sálámà bàdílẹ̀ yóò fi kẹlẹ̀ yóò fi gbé lóun sọ wípé wàmà nẹ́sìyà sùjúdà kọ̀bìlìyà ẹni tó bá gbàgbé ìforíkanlẹ̀ kọ̀bìlì hátà sálámà títí ọba sálámà tí mo ń sọ nìyẹn sọ nǹkan yẹ kó ṣe kọ̀bìlì ọba tó rántí ọ sálámà sájàdà wọn lè yàn padà sí ìforíkanlẹ̀ yẹn ìyẹn tó mọ̀ pé nìyẹn nǹkan náà kọ̀rin gbà tó bá ṣe wípé kò tí ì pẹ́ o ti sálámà ọba aná ti pé a ah, kọ̀bùlí ló ti yẹ kí n ṣe o ṣùgbọ́n mo ti sálámà wọ́n ní kéèyàn ó ṣe bá a náà. wà ìntọ́ọ̀là tó bá yẹ pọ́jọ́ rẹ ti wá pẹ́ o ti jáde kúrò ní mọ́sálásí o ti délé o ti lọ ń ṣe nǹkan mi o ti lọ ẹnu iṣẹ́ rẹ lọ́wọ́ nípa ah, àṣùbọ̀ àti mo sì kí o ó yẹ kí n ṣe kọ̀bùlí aw kharaja min al-masjid àbótí ẹ̀ wá ti jáde kó ní mọ́sálásí bàtọ́lá sujud ìforíkanlẹ̀ ó ti bàjẹ́ nìyẹn o bàdé àti kọ̀bí yẹn tí wọ́n ti kánṣó tọ́ba ti wá kánṣó wà tábìtúlù salatu máa irun rẹ̀ ṣùgbọ́n àti òkìwù náà ó ti bàjẹ́. in kana ala thalathi sunan aw akthar min eré ìdáhùn sọ tó bá yẹ pé n tó gbójú sílẹ̀ nínú òun yẹn ó tó àwọn súnà bíi mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ni o ṣùgbọ́n wà ìlà tí ò bá tó bá yẹn fàlà tọ́pù irun yẹn ò bàjẹ́ wọ́n máa nẹ́sílẹ̀ sùjúdà bàdí ẹni tó bá gbàgbé sùjúdà bàdí sàjádà hu wà lọ́wọ́ bàdà àmín kódà lẹ́yìn ọdún kan ló tó rántí yóò padà fi yóò forí kalẹ̀ fún un tí wọ́n ń sọ fún wa ń bẹ̀ yìí bẹ́ẹ̀ bá gbàgbé súnà kan tó lọ́rin èyí ó forí kalẹ̀ bá kọ̀bìlì abẹ́ẹ̀kọ́ irú yẹn tẹ́kù súnà èyàn gbàgbé alasabili mithal subhana rabbiya alaawin sunan abẹ́ẹ̀kọ́ èèyàn dínkù kí lè yóò ṣe bàdí àbúkọ̀ gbèyàn wá kírun tán èèyàn wá sálámà èèyàn wá ti èèyàn wá ti ti dáre kúrò ní mọ́ṣáláṣí ó ti ti dẹ́nu iṣẹ́ rẹ̀ kó tó rántí sótìyé ní téèyàn ó ṣe kò sí wàhálà irun yẹn ọ̀bàjẹ́ kò sí problem béèyàn ó ṣe gàmà àmọ́ tó bá lọ jẹ́ pé bíi súnà bíi mẹ́ta sókè ló hápù náà èèyàn pé èèyàn gbàgbé téèyàn tún wá rántí tó fi sálámà nígbà tó bá sálámà tó bá rántí bàdílé yẹn ọ̀sán bẹ̀rù tí wàá jáde lọ ẹnu iṣẹ́ kó tó rántí ìyẹn làfáà sọ bíi wípé irun yẹn ti bàjẹ́ torí pé sùjúdù yẹn gan wọ́n ti kánṣẹ̀ bó ṣe lọ kí lẹ́nu yóò padà ṣe yóò da irun yẹn yóò da padà ọ̀rọ̀ yìí lọ́dọ̀ àwọn Hanabila lọ́dọ̀ àwọn Hanabila àwọn tó wà ní mọ́tàbí Imam Ahmad alhambal àwọn ò rí bẹ́ẹ̀ wọ́n ní wàhíńbáhùdà sakọtọ wasolatuhu sọhiha wọn ní tó bá ti lè pẹ́ ó ti parí náà nìyẹn ìrìn rẹ̀ lálàáfíà torí pé kí ni o kò rántí náà nìyẹn níbo làwọn sì ti mú rọ́bà náà látọ̀ àfẹ́gbọ́n ìnà sí náà àwọn àpá náà lọ́dọ̀ àwọn hanabila tí wọ́n lọ ní táwọn lọ́wọ́ ìwé ni wọ́n wá wò ní méjèèjì. afọwọ́ hmm? hmm? sheikh islam ní tẹ́mi rahimahullah àwọn ní èèyàn ó dà padà wàlàwùtọ́ la zaman kódà kí àsìkò yẹn ó pẹ́ ibi tí wọ́n ti yàtọ̀ ọ̀rọ̀ wọn yẹn ó tẹ̀sùn àwọn ọ̀sọ́ wípé ìrún bàjẹ́ gbogbo àti ọba ti rántí kéèyàn ó dà padà ọkàn lọ́mọ sáà sí náà ni wọ́n bá tún fi orí yẹn ó fi kalẹ̀ sọ̀rọ̀ so ti yé ọ̀rọ̀ tí wọ́n yẹ wá ti sẹ́kẹ̀ Ibn Taymiyyah wallahu a'lam. wa man naqasa faridatan ẹni tó bá dín ọ̀ràn àyàn kan kù nínú ọ̀ràn àyàn àrùn fala yujzihi as-sujudu anha wọ́n ní ìforíkanlẹ̀ ò yẹn o lápèjúwe òun kírun lọ kò kí fatia rúkúnù ló jẹ ṣùgbọ́n farida ni wọ́n pè nínú tíra yìí abẹ́ẹ̀kọ́ bí ẹ pé rúkúnù ni ìforíkalẹ̀ akọ̀ gbéyàwó nínú yẹn lákàyẹ ti bàjẹ́ lápèjúwe ń sìn ẹnìkan kírun lọ ó wá forí kanlẹ̀ ẹyọ kan tí à ń gbólé ṣẹlẹ̀ kò forí kalẹ̀ kejì ọ wá dúró ẹ̀mà gbọ́ná ọmọ dàbí ẹni pé ìforí kalẹ̀ pé àǹkó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó wá rántí kí ni ó ṣe àbábẹ́ àbẹ́ tó jẹ́ ibi ọ̀nà náà pé hàràhàrà síbí ẹni tó ń kírun tó forí kalẹ̀ yọkan ní ti gbàgbé ọba sálámà gbogbo sálámà tán ọba rántí pé ìforíkanlẹ̀ ẹyọ kan ló ń ṣe kí ló nítọ̀hún ó ṣe lẹ́yìn ìgbà tó bá rántí. Naam. mm kò ní ṣe sùjúdù sáwí. Hmm? bó ṣe rí náà nìyẹn bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn kì í ṣe báwọn afa ọ̀rọ̀ ẹ̀rọ àwọn afa pọ̀ lórí ẹ̀jú wa lọ. àkọ́kọ́ ntí ó bọ́mọ lọ́wọ́ yẹn ọ̀ràn yẹn àrùn ni àbíká lórí gan ọ̀ràn bàdí àti pọ̀bìlì kankan ò gbé kò gbé àwọn afa wọn ní sáà pé yóò gbòdìrú lákàkàn wá ni àwọn afáàní gbòó ló ṣe mú rákà kan wá gbogbo rákà tí ń kí bọ̀ rákà yẹn pé débẹ̀ àbí òpin débẹ̀ sùjúdù kan náà tún wà níbẹ̀ àwọn afáàní julus ìjókòó òní ò mú ìforíkalẹ̀ yóò mú ìforíkalẹ̀ wá tó bá mú ìforíkalẹ̀ yóò wá jókòó yóò sàtáyà yóò sàlámà lọ́wọ́ ìforíkalẹ̀ lọ́wọ́ àdàsán kì í ṣe kó dìde rákà kan yóò mú nǹkan yẹn wá ìyẹn ló wà ló tàrọjà ní àwọn afa ṣùgbọ́n ń bẹ tí wọ́n sọ bí o ṣe sọ nǹkan nítorí fi lè mú sùjúùdù yẹn tí ò sí ń bẹ wúra kà yẹn ti káńsù náà ni àwọn afa mi wá lọ pé orígun tí ò ṣe yẹn òun ni yóò ṣe torí pé wọn tó wọn tó wáyé pé fatia òun ni òkà ṣèbúdúrà kà yẹn ni ó mú wa wọn ní fatia yàtọ̀ torí bẹ̀rẹ̀ náà ni àkọ́kọ́ náà ni ìdílé pé sùjúùdù yẹn òun ló kàn wọ́n ní yóò ṣe sùjúùdù yẹn mọ́ àtàṣáhùd kì í ṣe gbódì ìdúrà kàkàn náà ṣẹlẹ̀ ọ̀pọ̀ àwọn àtúrò pé fàtí àkùlẹ̀ ti wà ń bẹ̀. wà á bẹ ṣùgbọ́n tí mo fẹ́ fún ẹ lẹ́bẹ̀ náà ni pé kì í ṣe kì í ṣe bàdí kọ̀ọ̀gì ni ó san yóò mú nǹkan yẹn yóò mú padà wá. làfáà sọ pé wà máa nákọ̀sọ̀ fari lọ ẹni tó bá dín ọ̀ràn yẹn kan kù nínú ọ̀ràn fálà ìdí sí rẹ̀ àdáa ìforíkanlẹ̀ bàdí àti kọ̀bìlì kò lè gbé o wàmà nàkọsọlù fọdọ ẹni tó bá dín àwọn nǹkan àṣegbọrẹ nínú ọrùn kí làwọn fọdọ ìlú gẹ́gẹ́ bíi sọláàtò lè stifta àmì duawo lè stifta nínú ọrùn subhanakallahu wa hamdik tabaraka ismuk wa ta'ala jadduk wa la ilaha ghayru abẹ́kọ̀ téèyàn bá ṣe èèyàn ní kò sí nǹkan tẹ́yìn lọ́wọ́ ṣe kò sí sùjú ìdùnnà kàfọ́ tó gbé fàbọ̀ ìlú wọ́n dẹ̀ ti sọ àwọn fàbọ̀ ìlú fún wa àbí wọ́n ti sọ wọ́n ti sọ. wala yakunu sùjúdù qabli wọ́n ní sùjúdù qabli kéèyàn tó lè sọ pé èèyàn ó forí kalẹ̀ qabli illa li tarki fa akthar ó gbọ́dọ̀ jẹ́ pé súnà méjì àbí jù bẹ́ẹ̀ lọ òun ló bọ́ nínú ọ̀run ṣùgbọ́n ẹyọ kan nígbà mi kò nídìí sọtí bàbá kò nídìí. wa amma sunnatul wahidatu fala sujuda laha wọ́n ní ṣùgbọ́n tó pé súnà ẹyọ kan péré náà ni ò mú wá nínú ọ̀run wọ́n ní ìròyìn forúkalẹ̀ fún yẹn o illa sirra nǹkan wa ń bẹ nínú àwọn súnà tó ṣe pé ẹyọ kan ṣoṣo náà ni ṣùgbọ́n téèyàn bá ṣe èèyàn ò forí kalẹ̀ fún un. wọ́n ní famani asarra fil jahari ẹni tó bá lọ wọ́n lò náà ní asir kéèyàn lọ kéwú jẹ́jẹ́ nítorí kéèyàn ò kéwú ké wal jahara kéèyàn ò kéwú ké nítorí kéèyàn ò kéwú jẹ́jẹ́ famani asarra fil jahari ẹni tó bá kéwú jẹ́jẹ́ níbi tó ti yẹ kó kéwú ké kí lẹ́nu yẹn ṣe só dírun kù ní àbólérun ó ké jẹ́ẹ́jẹ́ níbi tó ti yẹ kó ké ókè ó lékún àbójúkù ẹ́ lórí pé nítorí kó jáde ní òjò jáde ó dínkù ló yóò sì máa dé nìyẹn wọn ní sájàdà kọbílà sàlám yóò forí kalẹ̀ sáájú kọbílà sàlám ẹ̀ kọ́ ìdá àwọn ẹ̀wọ̀n jáde kó ń bọ̀ bọ̀mọ̀n jẹ́ ara fi sírì ẹni tó bá kéwó kèrèjẹ́jẹ́ só lè kú yàgò nìkú ẹ́n ntọ́ yẹ kó jẹ́jẹ́jẹ́ ó gbé jáde ó ti lè kú nìyẹn wọ́n lé wọn sájàdà ba'da sàlám yóò forí kalẹ̀ lẹ́yìn ìgbà tí ó bá sálámà tán èyí tí wọ́n sọ yẹn fi ìlà lọ lọ́dọ̀ àwọn àfáà mi wọ́n ní kò tó ntẹ̀yìn lè torí ẹ̀sẹ̀ kí ni o san bàdí àbíkọ̀bìlì torí pé ó ṣẹlẹ̀ lójú ayé anabi sallallahu alayhi wa sallam ìrun jẹ́ẹ́jẹ́ anabi sì ké sókè màdá anabi kì í tán anabi sọ fáwọn sàbẹ pé mo fẹ́ kẹ́ ẹ mọ súrà tí mo ń kà lójú kì í ké bẹ́ẹ̀ anabi yóò sì san bàdí kò san kọ̀ọ̀mù kankan so eléyìí ló lò ju èyí tá a kà yìí lọ ṣùgbọ́n sáwọn àfáà tí wọ́n kọ ilé ní sálẹ̀ mọ̀kan ni wọ́n sálẹ̀ mọ̀kan o kí ni ìtàn fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ìtànẹ́bì kéwòkè yẹn kò ju àyà kan náà lọ so ìwọ́n wá ké odidi fati àdílẹ̀ wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ó ní wípé anabisala asalati bá ń bẹ lórí ìrun Ọlọ́run mú wọn Jibril sí ṣe nǹkan báyìí tí ó ṣe pé nǹkan yẹn anabi nìkan ló wà fún ta ló sọ fún wa pé èyí tá anabi ṣe ń dọ̀yẹn kí ṣe pé Jibril ló wà sọ fún kó ṣe lẹ́yìn ìgbà tá anabi lọ tán ta ló tún ṣe bẹ́ẹ̀ ní àwọn sàbẹ̀ ṣé wọ́n ní pọ́ǹtì àwọn ọ̀dà pọ́ǹtì ẹ́ ẹ́ sọ ìyàtọ̀ ìjẹ́ pé bá a ṣe sọ̀n náà ìwọ náà lè olè lọ mọ́ sí àfihàn onítọ̀ ọgbà ti ọ̀rọ̀ wọn sí kò sí o má sọ pé dandan láì bí mi bá sọ ló gbà ṣùgbọ́n mi èmi ò ní í ṣe bàálí àti kọ̀ọ̀pìlì kankan lórí ṣùgbọ́n kò jẹ́ dandan ìwọ lè sọ pé màá ṣe ìwọ náà rí nǹkan ṣe kan o orí dùnmú ni ṣùgbọ́n láti lè mọ̀ páwọn àwọn àfáà tí wọ́n sọ kì í ṣe pé pẹ̀lú àìmọ̀ fi sọ ṣùgbọ́n àwọn ẹ̀rí pọ̀ tó fi rìn lẹ̀ pé kéèyàn má ṣe ló dájú. ọmọ ntakalla masahiyan wọn lẹni tó bá sọ̀rọ̀ ní ti gbàgbé ba'da salam lẹ́yìn ìgbà tí sajada ba'da salam ẹni tó bá sọ̀rọ̀ lórí ìrìn sahiyan tí ó mà ó ti gbàgbé lágbèjúwe ní ìsìn òǹkìrìn àlọ́ ìdí ń bẹ ọ fara ti orí ìrùmọ̀ ni mo wà ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà mi ẹlòmíì ń bẹ ó fẹ́ sálámà la wàtá ó lè ṣẹlẹ̀ dáadáa àbí ó lè ṣẹlẹ̀ làwọlà yóò tún sálámà ń kí ló ṣe o sódìrùkú làbólérùkú ẹ ó dìkú àbólérùkú torí pé láhọ́lá yìí ò síbẹ̀ ó ni wà mà ń takálẹ̀ masahiyan ẹni tó bá ṣèèsì sọ̀rọ̀ lórí ìrun ó ti gbàgbé sajada ba'da salam ó lérun kùnú yóò forí kalẹ̀ lẹ́yìn ìgbà tí ó bá sálámà wà mà ń sálámà ní rak'atayn sahiyan ẹni tó ti gbàgbé rákà méjì alákọ̀ọ́kọ́ níbi zuri ó bá ó ti gbàgbé sájàdà bàdà salam. gbà tó bá fẹ́ sìn yóò padà tún dìde yóò kí méjì tó kù ìwé náà ṣẹlẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam hadithu dhuliyani anabi ń kírun olóko mẹ́rin anabi bá kí méjì anabi bá sálámà anabi bá jókòó gbogbo àwọn sàbí wa ń wọra àwọn lójú kò sẹ́ni tó lè sọ̀rọ̀ wọ́n ń pọ̀ kan ní dhuliyani ọlọ́wọ́ gbọ́ngàn àwọn èèyàn ní ṣe torí pé máa ń tọrẹ ní àbọ̀wọ̀ rẹ̀ gùn tó wà láàlẹ́ ó ní ìlú òjíṣẹ́ ọlọ́run àkọsọ́rọ̀ ṣe ojú òun kò ní am nasi abọ́gbàgbé anábìbá wúlò àwọn yẹn anábìbá àhàkù máa yẹ kúlù bùrùyàdé anábìbá sóòótọ́ ni ní bùrùyàdé ní sọ tó ní ìwọ̀n òpè anábìbá bẹ́ẹ̀ anábìbá sálàmbá dìde anábìbá tó múra káà méjì anabi muwa bàtà anabi wa muwa tán anabi sàlàyà anabi sàlámà bàtà wa sàlámà tán báàd lẹ́yìn bàtà sàlámà tán nàtò wa sèkìnnì o nàtò wa forí kalẹ̀ torí gbogbo sẹlẹ̀ sànàbì yẹn sànàbì dínú kúnlẹ̀ àbúlékún ẹ́ ó lékún àbúlékún naam kí ló lékún bẹ́ẹ̀ naam àtẹ̀sílẹ̀ so làáfàá sọ pé wàá máa wàmọ̀ sálámù ní rọ̀kàtẹ́ ẹni tó bá sálámù ní bìrákà méjì sáà ìyá ní ti gbàgbé sájàdà ba'da sálámù wàmọ̀ záàdà fi salati rọ̀kàtà ẹni tó bá wà lé rákà kankú mẹ́rin lẹ́yìn òkí òfin kí márùn àwọn rọ̀kàtẹ́ yìí mẹ́rin lẹ́yìn òkí òfin kí mélòó òfin kí mẹ́fà òun náà sájàdà ba'da sálámù ẹ̀yẹ́ kílẹ̀ abẹ́kọ̀ ẹ̀wọ̀ ọ̀rọ̀ ẹ̀mí ṣe ń bọ́ sábẹ́ kọ́ńdà ló fi jẹ́ pé tẹ́ ọ bá fẹ́ gbọ́ sùjúdù sàáwíyé akadọ̀rọ̀ ìyànjú ẹ̀ pọ̀ màlìkí àfi tọ́ ọ bá ti mú báwọn any question tó bá ti wá ó ti níbi tí ó bọ̀ sí ó dáhùn gbogbo ọ̀rọ̀ tó sì sọ yẹn pátá olólẹ́rì nínú ìṣẹ̀ṣẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn madhhab tó wà adaq níbi ọ̀rọ̀ sùjúdù sàáwí wa ọ̀rọ̀ sùjúdù sáwù. bákan náà wàmà záàdà fi sọ̀láàtì mithliha wàmà záàdà fi sọ̀láàtì mithliha ẹni tó bá lé déédéé inú tó lékún ìrun ṣubú yìí lọ fẹ́ kí òfin kí mẹ́rin zúrì lọ fẹ́ kí òkí mẹ́jọ magrebi lọ fẹ́ kí òfin kí mẹ́fà wọ́n ní wà mọ̀nsáàdà fi salati mithliha bàtọ̀ láti ìrun yẹn ti bàjẹ́ o àjẹ́ pé ọ̀fọ́ nù tó fi lè kí tó bá ń tí yèrè ò tí ì padà náà so bàtọ̀ láti wọ́n ní ìrun yẹn ṣe kí ni ó ti bàjẹ́ o inshallah ta'ala nakifuna nawasul bara salatul maghrib wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wasallam